àti bá aṣọ àwọn dáàbò pé kóòrùn yóò tún wá àkò ẹnìkẹ́ni yìí mà fẹ́ rí lọ́wọ́ yìí mọ́ orí mú alágbára ayé ẹ̀ṣayé. agbára ń pa ni o. ó ń pa ni. agbára ń pa ni o. ó ń pa ni. alágbára ayé ẹ̀ ṣayé èrè. alágbára ayé ẹ̀ ṣayé èrè òye. mo lè gòkè mo lè sọ èmi ni èmi ni ṣèrántí ọ̀la. mo lè gòkè mo lè sọ èmi ni èmi ni ṣèrántí ọ̀la. bàjọ́ tó wẹ̀yìn. ọ̀yọ́kọ̀ ọ̀yọ́kọ̀ ọ̀yọ́kọ̀ ọ̀pá ló kò gbé ọ̀yọ́kọ̀ ọ̀yọ́kọ̀ látòrí lọ ọ̀dọ́ ọ̀yọ́kọ̀ ọ̀pá kò gbé ọ̀pá báyọ̀ ọ̀yọ́kọ̀. lọ́kàn kò tiẹ̀ ké pé. ẹgbẹ́ ẹgbẹ́ lẹ àwọn eégún tó lọ wọlé kára yìí ti tiwa kára ó lé wa bá. àlà àlà tá a mọ̀bẹ ṣàrólé àgbàlagbà ẹ máa ṣàkíyèsí lẹ ọmọ ọba ẹ wò àgbókù àtòrí tá a múṣọ oníbàjẹ́ ìyálé hmm. níjọ́ tọ́lọ́mọge bá wọlé ọkọ tán ó lè gbòmọ lọ́lọ́mọge lára ikú bá ń polódì ẹni ìwọ̀nba ni ẹjẹ́ ayọ̀mọ́ o ìwọ̀nba ni ẹjẹ́ ayọ̀mọ́. ẹ̀gbọ́n mi kí ló bá gbogbo àṣàmọ̀ dẹ́rù pa yà mí lẹ́nu. àṣàmọ̀ tí mò ń pa ni pé mi ò lọ bá jẹ bẹ́ẹ̀ ni gáàsì wà ní ọ̀ṣọ́hún ẹ̀ lọ mú gáà ẹ̀ wá fi jọba ẹ wọ ẹ dẹ́kun ẹ jẹ́ àlọ́ ẹni wọn kò bá wọn wá. òwú bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé yà. èmi rí i rán ah! ẹ̀gbọ́n mi sì sọ bá nílé wa. lágbègbè Ọ̀yọ́ gbogbo ẹ̀yin ènìyàn Ọ̀yọ́ tí ìlú Ọ̀yọ́ tọ́lá tẹ́dé mo kí gbogbo yín o. adúpẹ́ ààrẹ yòòdì ọba lọ òfin gbogbo àtinú odi ẹgbẹ́ mẹ́jọ gbọ́ máa lọ bá wa sẹ́yìn odi ẹ̀yin ìjòyè Ọ̀yọ́ ẹ̀ nínú òkò nínú ọ̀rọ̀ yìí ẹ̀ kúkú sínú òkò. ṣùgbọ́n ẹjẹ́ á sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè má gbòòrò bí ẹnì tó wẹ̀ ní òkun inú oore tá a ti ká yóò lè dúró rọba ń tá a sì ṣàlàyé tọ́pẹ́ sábà bí ẹ̀ jẹ́ lójú gbogbo létí kíkún àwọn tí wọn gbọ́n àwọn tí wọn ta ìṣúra. dáa pa mẹ́jì ògbé kí ni mẹ́jì ògbé ṣe tàbá àwọn àjòyè pa mẹ́jì ògbé kí ni mẹ́jì ògbé dáa kọ́ pa jòyè ìjòyè kọ́ pa mẹ́jì ògbé mẹ́jì ògbé lódo lóyè tó gbàgbé pé èrè tá a bá fọ́bẹ lọ́wọ́ rẹ̀ eléyìí nàrẹ́ ni mẹ́jì ògbé lọ́pàá lọ́rí oníbàtà nílé onílù níjàbàtà ibi tó máa wọ́n gbé ń ta lútata kó tó dayaba. ọmọ àlọ́rí ní bọ́ba ní bọ́ba ṣẹ̀fẹ̀ òun fáwọn àjà bọ́ba ṣẹ̀fẹ̀. olówó orí mi hmm? ọkọ mi ìwọ lolùkú mi ìwọ lolàyè mi. àwọn àlè ìwé náà ń lọ gbọ́kálẹ̀. àmì. olúwa mi bí n bá ti ń wò yín ọ̀rọ̀ yín ṣáà máa ń jọ mí lójú ni ṣáá. èyí ṣe ọ́. àṣé bẹ́ẹ̀ tí mo já tí ọ̀nà rẹ̀ tí ó gbọ́ sì wá ń bẹ̀rù mi. kí wọ́n ń bẹ̀rù lára mi. ọmọ ọjọ́ mi lójú ni o. pé kíni. kí wọ́n ń bẹ̀rù lára yín gan-an. olúwa mi ẹ ṣe nǹkan ara mi. kí ló fi ara kí wọ́n ń bẹ̀rù lára mi abẹ́yìn dá tí ẹ̀yin náà kọ́ ah! ọmọ yìí ni ọmọ àti ètò wa rí mi fún pátápátá o. èmi ah! wọ́n ti olúwa mi kírídì mo ń bá yín ṣẹ̀fẹ̀ ni. èmi ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ mò ń ṣe mo ń bá yín ṣẹ̀fẹ̀ ní kábíyèsí. bá mi ń ṣẹ̀fẹ̀ ó rìn wọn ò lọ́la. ọba kan mú ọba bínú ó ní wàá lọ gbórí lọ́rí wò kó a máa lọ yóò lè máa kà pé ẹja ti dààbò bú kò tó nǹkan ẹ̀rín àti gbàgbé gbogbo ẹni ọba wa dàrú gbèkó ìtàwọn ọba wa hù wá ọ̀dánilójú ẹ̀mí gbogbo ẹ̀yin aráàlú ìka ọba wa lójú ìbọn bá lámì ìṣirú wa kápá. nígbà tẹ́ni tó ń ṣètò ìlú tó bá ń fi jà á ṣèlú ìgbòho gbogbo ẹ̀yin ìbò wa ìdíjì ká mú jẹ́ tutù. ìlú ò tú bẹ́rù bá ń bọ̀ tọ̀kùlú tí gbogbo onítàn yọ lọ bí èrí mo béèrè kí lọ́bọ̀ ògùn wà lé lórí. ọba alábísí. ọba alábísí. ọmọ bí ojú. ọba wa ni. abẹ́lú ajé. ọba wa ni. ibo mọ́lẹ̀ àwọn ọjà ẹnìkan ọ̀pá wọn fúnra wọn wọn jẹ gbé ara wọn. ọba tí ń bọ́ ọmọ rẹ̀ dogún ọba tí fi dà pẹ́jẹ ẹ̀ṣẹ̀ ọba tí fẹ̀yìn ìdòwò yàtọ̀ olùṣẹ̀ bọ́ba náà bá wá yọjú kára ìṣe tiwa ó tó burú ni. ìjà ní gbogbo ìlú àti gbogbo ẹ̀rín ìjòyè ìlú ìjà yín ni ká ń gbé ìjà ìlú káfí. ọ̀sọ̀rọ̀ páyọ́ba jẹ́ ntìmọ̀ ní bá ń sọnù ẹ̀ máa lọ o. káàárọ̀. gbọ́n jáde. ẹsìn alẹ olóyè ni ẹsìn alẹ. ẹsìn wọlé. wọ́n yẹ bóde o ẹ lè máa bóde bọ̀ ẹ máa bóde bọ̀ lọ́kọ̀ kan. ẹ máa bóde bọ̀. bóde bóde. ẹ o. Ayọ̀kúdà ẹ bọ́dẹ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ náà ọ̀dọ̀ ẹgbẹ́ náà. gbogbo kọ́nù kẹ́ni dábọ̀ tó. mọ́mọ́ tí ìlú ọbẹ̀ ọkọ bí ẹgbẹ́ wà níyìn. gbogbo yín ti dòmìnira látòní lọ. bá a sọ̀rọ̀ ní àtúnilẹ̀ kẹ́ máa jayé orí yín nílùú. gbogbo ẹrù ọ̀dà ẹ̀ ẹ ti gbà dáǹdè látòní lọ. ṣokùn bá lọ́kùnrin ọmọ fìdíwọ́ lọ léyìn ẹ máa gbàbẹ lọ ẹ máa gbà ẹ máa lọ sọ́ọ̀sì ti tán lẹ̀ báyìí. wọ́n ti tán tán lẹ̀. àti ẹ̀wọ̀n délé wa láyọ̀. káró lé o. gbogbo ẹ̀yin àgbààgbà lù. káró lé. ẹ ṣeun ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́ẹ̀kan lójú aago fáwọn ìlú kó o wọ̀rọ̀ náà ti rí. ẹ wí rẹ ọ̀rọ̀ náà wá ọ̀rọ̀ ń dá púpọ̀ kódà ó bọ́ sásìkò. ṣùgbọ́n ẹ gbọ́ o. ìtura ni ó mú bára lù torí ló kún fìgbà kan fara hàn tẹ́lẹ̀ yóò tún wọn là á pọ̀. gbogbo yín ẹ ṣeun ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìlú dòfo bí ìlú ọ̀bá dùn kọ̀sọ́ ọmọ tálákà tí ó rò jẹ mu èyí tí a bá sì múlù kí ìlú ọdún òun náà ni ẹbí kájọ rò ó. èyí ṣe ẹ dákẹ́ ni tó ọ̀yọ́ dé o ajíta <laughs> yọ̀bọ̀ èyí ṣe ṣe ẹ dákẹ́ ọ̀yọ́ rẹ̀ sì ni. káàrọ̀ lè bàbá. kájíǹde ọjẹ ọ̀yọ́ mèsì àmọ́ wọn lè rìn ògbọ́dọ̀ fọ kọmọ rẹ̀ ọ̀fọn. ẹ ẹ̀yin ẹ̀ sì mọ̀ ẹ́ mọ̀ o yòó dòfo tààrẹ wá fẹ́ ká fi jọba. Hmm, bàbá èmi ìbámu mọ̀ràn wá wípé ẹ máa bá ní bá lọ àwọn ọba wọn kúkú nìyí wọ́n ti balẹ̀ jẹ́jẹ́ náà ẹ máa bá ní bá lọ. àbí bó o ní o ẹ̀yin èèyàn wa. orí sọ dáadáa ẹ máa bá a bá a lọ. ẹ máa bá a lọ bàbá ó dà bẹ́ẹ̀. kódà kódà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ìran mi ò sì já láàfin ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ kò sí nítorí mi bẹ̀rẹ̀ ìkàdé yẹn ẹjẹ́ wá wò kan nú àwọn ọmọ ọba tó bá dáa ni ẹjẹ́ àfi gbọ́ bá a. Abíọ́dún Adégbolú ńkọ́. adégòónú kéré ó kéré àìjọ kéré mọdò lórí òkú ẹni Abíọ́dún adégòónú ni ẹjẹ amúdọba akúkú fàáfíì doyè ó bu ń rú abọ̀làjú doyè na. ẹ̀jẹ̀ á sì dánmọ kékeré ń wò Ọ ìràwọ̀ rẹ̀ ọba ti wá mú. dọba. àlùfọ́rí fọ́ríre ẹ̀yà ìyè ẹ máa rí ilé ẹlò a ọba ti tún dé. èmi ni èmi ni ìrántí ọmọ rẹ o. bàjá tó wẹ̀yìn tó lẹ́yìn tó kọ́ ṣàyè rẹ̀. ọkọ rẹ o. ṣàyè rẹ̀ ṣàyè rẹ̀ alágbára ayé ẹ̀ ṣàyè. náà ń gbọ́ fìfì kàn. ọ̀hún gbọ́ fìfì lóòótọ́ torí wọ́n wáyò èyí tó gbé ọwọ́ rẹ̀ ti ń gbọ́ fìfì ayò. àní wọ́n ní wọ́n fẹ́ ìjọba ti tán fún wa lọ́yọ̀ọ́ lé wọ́n ní gáà ti pàṣẹ wípé wọ́n lọ fọkànrin ní ẹ̀jẹ̀ adégolú sì lé kọkànrin náà jẹ́. èmi náà ti ń gbọ́ bẹ́ẹ̀ mo rò pé ṣé ọmọ ọba ti ń jẹ́ abíọ́dún òun náà ní jádégolú. àgbẹ̀kẹ́kọ̀ọ́ àbàkùn bàbá yìí mà lọkànrin láwọn yìí. àmọ́ káà gbọ́n o bó ṣe jẹ́ pé àgbẹ̀ ló á rí fi joyè. ẹ ì máa ta yòóyìn sùn ntójú yín ọba tó lẹ̀ máa sọ ìwọ máa dé golú ọ̀ni ṣé ìwọ mọ̀ ni. ẹ máa ta yọ ní ìṣòro. <laughs> adégolú lélẹ̀ yìí adégolú rẹ gbẹ̀yìn adégolú nù. Ah, ah. wo dátú dìde ní ayé dé ndé ndé ndé ndé ndé ọlọ́run àwọn ọmọ ìrẹ́jẹ̀ fún mi. kúkúrú mi <laughs> ẹrù pọ̀ gbà yìí. wọ́n ló kàn wọ́n ló kàn adébólú máa bá adébólú láyò. ajẹ́pàdé golú tọ́gọ̀dì méjì nù. Eh, eh, eh, owó sì mú má dé golú àwọn ọmọ àdébólú lónìí. ọmọ àdébólú lónìí.

Abíọ́dún Adégolú ìwọ aláàfin àwa tuntun o ò tún fàyà rẹ kúnlẹ̀ fẹ́nikẹ́ni mọ́. bàbá wa mọ̀jẹ̀ ògbó ńkọ́. tí mọ̀jẹ̀ ògbé ti gbé oyè ló kù ìwọ wa. kábíyèsí o kábíyèsí kábíyèsí kábíyèsí ah ah báyìí òun ló kù tó jẹ́ tèmi. ẹ wò ẹ dákun mo fẹ́ ṣẹ̀yọ́ o kòkó lówó ẹni èrorò ó pé a mọ̀ tura. ohun tó rí o ṣe akútì ẹ̀ ti sọ lọ́wọ́ ń bí ara. àgbárò kúkúkúkú àrùn ló gàjẹgàjẹgàjẹgẹ mo níta ní dágbẹ̀dú ọ̀run wọn lọ́mọ eríwo ni lè ṣe tẹ́ fi ń dá fáńláàrú èyí fẹ́nìkan wọ́n ní bá bá dí fáńláàrú èyí fẹ́nìkan wọ́n á sì máa dì dáadáa mo ní kí lọ́ọ́ máa ríwo ń pè ní dàǹdà wọ́n ní wọ́n á máa di gúnugún ẹyẹ inú igbó wọn á dà kàlàmọ̀gbọ̀ ẹyẹ ẹ̀bá ọ̀dàn wọn á di tẹ̀ǹtẹ̀rẹ́ ẹyẹ ẹ̀gà nímọ̀ ń wá dòǹgòǹgò balẹ̀ fún tẹ̀rú tẹ̀rú tẹ̀rú wá dòǹgòǹgò balẹ̀ fún tẹ̀rú tẹ̀rú ọba nínú ẹ̀jẹ̀ wá dòǹgòǹgò balẹ̀ fún tẹ̀rú tẹ̀rú wọn á máa dẹ́fọ̀n wọn á máa dẹ́rin ìjẹ́gà ló fẹ́ dẹ́fọ̀n kó sì dẹ́rin lónìí o ẹ̀rù Karaole o. Karaole o. o. A a ni ẹ̀rí? Àbá sọ fún àwọn ẹ ntí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ ní ẹnìkan lọ́kàn yín tẹ́ ẹ fẹ́ kó dọba. Ah, bàbá kò rí bẹ́ẹ̀. ẹ lọ́wọ́ dọ́dún fún mi adégbòlù. ẹ ṣí lánàá. Hmm? ó ṣeun òkú ìtọ́jú mi láti jẹta tí mo ti dọ́dọ̀ rẹ ò ṣe ẹ bọ́ ọba wa bá ń rí ìyàwó à ń lé orí ọba ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ onímọ̀ ah, ló ṣeun. níbo gan-an ló ń lọ báyìí. ọ̀nà ọ̀lẹ̀ àwọn gògòbírí lọ́hùn mọ̀ ń sá lọ. lọ́nà ilẹ̀ tápà lọ́hùn. ọdún kọjá eléyìí tèfètèfè. ewo sásìmì díẹ̀ jẹ́ mọ́ ọ lọ. sásìmì hmm, díẹ̀ jẹ́ mọ́ ọ lọ. ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tá a bá tún ríra dóná gbà gbà kínní òfin ọwọ́ rẹ̀ tí kìnìún ń bá fi ń bẹ lọ́wọ́ rẹ̀ bí èèyàn bá pé gbà tí ń bá fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ lọ láàrin wọn ìṣúra àtàwọn àgbẹnugbó tèmi náà ni. ẹ fisi má tún bọ ọmọ òun tún bọ ní. kù díẹ̀ kéèyà ah. sèmi díẹ̀ ọ̀sẹ̀. adékèké tolú náà ni adékèké tolú náà ni èmi ká lè wọ́n dùn ẹ̀rọ ti hàn lọ́wọ́ tẹ ọ. adékèké ọwọ́ ti ọwọ́ ti ọ̀rẹ́ la ọ̀rẹ́ la ọ̀rẹ́ la ọ̀dà kúdọ̀ọ̀fù ọ̀rẹ́ la alákùnrin sálọ ilé. ìyáálé oríṣi kò bá mi po. Ah, kò bọ̀ ó ní ọmọ aṣọ oríire ni àìrí apá rí mọ́ kálọ ilé ah, ilé yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá nítorí sákìrì tó. Ah. Abíọ́dún Adégoolú ilé ẹ̀kọ́ la wà yìí o kì í ṣe ní òrò bẹ́ẹ̀ kì í ṣe léegun ibi tá a mú àwọn baba ńlá yín wá tí a bá fẹ́ jọba báyìí la mú ọ wá yìí o. ẹ̀kọ́ la wá kọ̀ yìí o bí ọdún ojú lọ bá yá ọba ìyẹnu o ọba ìyẹnu ń ṣépè torí pé gbogbo tó bá ti wí àrò ọ̀rọ̀ mọ́ ọba gbọ́dọ̀ máa jẹ káàkiri ìgboro kódà bọ́bá ọba mú mi ẹ̀yìn ó pàgbò yìí ká ni torí wọn ò rí ẹnu ọba ń ta. ọba ò sì lè máa ṣépè káàkiri o bó ọba sì sọ̀rọ̀ pàápàá jẹ́jẹ́ lọ sọ̀rọ̀ àwọn èèyàn ni ó tún máa bọ́ sọ́kà gbòòrò tó ti yọ ó sì gbọ́dọ̀ rọ́tàn ọ gbọ́dọ̀ rọ́tàn o ìyá mi ní mọ́ rọ́tàn torí àti sùn torí péńpé ìlàsọ arọ́tàn yìí gbogbo ọ̀rọ̀ tí mo wá mú wá iná jẹ́ mú ibà olóńgbò wá kọ́ wá bá ń rọ́tàn tí a máa rọ fún bàbá bàbá là yín ni mo fi ní kọ́wá bá ń rọ fún ọ balógun. gbogbo àwọn bàbá rẹ tó ti joyè àwọn la fẹ́ kà fún ọ yìí o bẹ́ẹ̀ náà là á máa kà wọ́n fáláàfin gbogbo. Odùduwà ọba àkọ́kọ́ òun ló dùn tó dá wa sílẹ̀ yorùbá ọwọ́ ní ṣáájú ijó ọwọ́ ní ṣáájú ìdọ̀bálẹ̀ òun lọ ṣáájú. ọ̀ranyàn tẹ̀lé ọ̀ranyàn akin ọ̀run gbàjúre gbàjúre àjùwọ̀n àjàká ṣàngó. adégbò. òkú ká mọ̀ gbọ́ kékeré ẹyẹ mọ́ kí kẹ́kẹ́ paná ti òun lẹ́nu ẹ̀yẹ adákẹ́ mímímí ara ó léwu. ebúra kábojú kègbodò ẹyin fọ́ kárùn-ún mọ́jọ́ tó ń lógbó bá a bá gbá tí ọ̀gẹ̀dẹ̀ lálẹ́ kó tó di láàárọ̀ àti ìyọ̀ lágbà títán ọba wa ti gbéṣẹ̀ lọ́dọ̀ òní yìí Abíọ́dún Adégorí Olú náà la fẹ́ fi dọba ẹni tí ọba sì dùn mọ́ kó lu ọ̀bọ wálíà kó wá wí. ìbọn lọ́gbò ààrẹ nìkan ọyá máa ṣe tùtùjó. kára ó le. Abíọ́dún Adégolú ọba òkèlá látìlẹ́yìn tó gbé ọ dépò àwọn bàbá rẹ̀ oyè náà lọ jẹ yìí o. ọ pẹ̀lú oyè náà kánrin. àṣẹ. àwọn bàbá rẹ ọbọ ṣẹ́gun ọ̀tá rẹ. àṣẹ. ìlú Ọ̀yọ́ pẹ́ fún ọ títí tí. àṣẹ. àṣẹ. ìwọ náà ló gbàlógbà nílùú Ọ̀yọ́. ọmọ jomijomi ọmọ jepojepo ọmọ ọ̀rọ̀ nǹkan tọ̀ níyì ọmọ aṣọ pàṣán gbà. kọ́ máa ṣàdúrà sí bọ́ bá ti fẹ́ gbogbo gbogbo ẹ̀yin ìjòyè kára ó lè àtẹ̀yìn ọ̀tọ̀kùlú àtẹ̀yìn ayaba àtẹ̀yìn ọmọ ẹ máa fi gbogbo ọkàn ṣàmì bọ́ba bá ti ń ṣàdúrà jẹ́ẹ́jẹ́ẹ́ ǹjẹ́ ẹ máa ṣàmì apẹ́ bí ewé àpẹ́ apẹ́ bí ewé àpẹ́ adára lẹ́wà bí ọ̀sùn ajímọ́kò ń gbẹ omi bí ewé rinrin gbogbo wọn bọ́ba gbẹ́rù àgbà owó yìí wọ́n ń lé ajé iyọ̀ yìí wọ́n ń lé olókun òjòṣú ẹ̀rùn yá kò ní kọ́ máa lákàn ọmọ fọpo ọ̀pọ̀ aṣọ ọ̀pọ̀ ẹ̀wù jìgìjìgì lọ́rùn ọ̀pẹ. àṣẹ àṣẹ nítorí káṣírí ọmọ rẹ ọmọ bá a tú obì múra ọ̀dà lápòpò nítorí káṣírí ọmọ rẹ ọmọ bá a tú àtàrí kò wọ ọmọ rẹ nú èèpo àtòrí àti ìjòkùn ní sọlọ́rọ̀ bàṣírí wọn ni kí gbogbo ọmọ gbẹ̀nú gbó gbogbo gbẹnu gbó ó hewú gbúrúgbú wọ́n ní kí tẹ̀tẹ̀ kọ́mọ tẹ̀lé ọ̀dàn tẹ̀tẹ̀ tẹ̀dàn ọ̀fọ̀mọ rẹ̀ sákẹ́ ọ̀dàn ata ò tóbi tí fi sọkò ojú o bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ ògùn gbọ̀ọ̀rọ̀ tí fi ṣàtọ́nà okùn àní bí gba ẹran bá fojú da fẹ́fẹ́ ṣẹ́kùbọ̀nà ni wọ́n dà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹni bá fojú dọba àwòwá wo bẹ́ẹ̀ yá bá fojú da tẹ́gùn adìtì bárabá bá fojú datẹ́gùn adìṣẹ́ pẹ́ ọba ńlá lọ́ba fojú kékeré wọba wa Odùdu mọ̀dẹ̀ kì í ronú tani orí ẹ̀ ṣe Odùdu mọ̀dẹ̀ ọba kékeré lọ́ba fẹ́ fojú kékeré wọba wa Odùdu mọ̀dẹ̀ kì í ronú tani orí ẹ̀ ṣe Odùdu mọ̀dẹ̀ ìjòyè ọ̀yọ́ yòówù lọ́ba fẹ́ fojú kékeré wọba wa. ó tó ìbọn ló mọ̀ tó kàtàkàtà tó pàdé sì tù tó kù. abíọ́dún adégoolu ọ pẹ̀lú oyè náà kánrin. pẹ̀lú oyè náà kánrin. pẹ̀lú oyè náà kánrin. Thank you. ṣeé ṣe. ìyá adéorí àti àwọn obìnrin ti ṣètò oúnjẹ rẹ sílẹ̀ wá rèé jẹun torí bá a ti ṣe fún gbogbo àwọn aláàfin tó bá ṣẹ̀ṣẹ̀ jẹun èsì ọ onírọ́jú ayọ̀ rẹ wọ́n fi bànújẹ́ kankan kún dídùn lọ́sàn-án rí ọmọ so kí ni òórùn tó ń gbó tó bẹ́ẹ̀. dákẹ́ mo forí adé bí ó yà wá rí ìjẹun àbíyèsí o wá rí ìjẹun ṣé bí ọkùnrin àbíyèsí àbíyèsí àbíyèsí o. kábíyèsí kò yẹ kó o tún máa ṣàníyàn àwọn bàbá rẹ tó ti lọ. tọmọdé ò lè gorí ọba. ìyá wa ń lé orí kúdẹ́ẹ̀fù. kábíyèsí. ẹ̀rù ń bà mí mo jọba lásán ni wọn láṣẹ ọba lẹ́nu gáà ló fi mí jọba ńjọ́ bá wu gáà ó lè yọ mí lọ́ba. kábíyèsí ìyá wa tí kábíyèsí bá ń bẹ̀rù ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ọ̀dọ̀ba mẹ́rin tí mo ti sìn dé bàrà àmọ́ bá náà máa ń fẹ́ kábíyèsí ò ní dé bàrà lójú mi. àṣẹ o ẹ wá wò ó kí là á wà á ṣe kí kábíyèsí ó lè fẹ̀dọ̀ lórí òróǹro lórí ọba. Ah, ọ̀ka rẹ̀ kú dẹ́fù ẹ̀yin ọkùnrin ni kẹ́rọ o gbogbo àwọn obìnrin àwa gbogbo ara wà lẹ́yìn ọba. Hmm ìyá wa lé orí kúdẹ̀rù. kábíyèsí. èmi mo ti sábà lẹ́ẹ̀kan rí. àwọn ọmọ tójú wa rí ká tó wá mú ọ. lẹ́ẹ̀kan yìí ẹ jẹ́ ń sá lọ sí gbèrí òkun. bí mo bá lọ tán kẹrẹsọ fáyé kọ bá ti sáwọn gbó lọ bí ọmọ ẹyìn. èèwọ̀ túnú ó ti jẹ yóò ti jẹ́ná ó ti pẹ̀ lórí olè kan rìn. àmín. ọmọ olóyè tí bá ń bẹ̀rù jẹ̀jẹ̀ tí sọ pé òwò fẹ́ kú irú wọn kì í lóye ilé bàbá wọn jẹ kábíyèsí èrò kan wá sọ́kàn mi o ó sì ṣòro sọ sọ ọ̀hún sọ ẹyin tí mo rò ní o hmm, tó bá ti di láàárọ̀ láàárọ̀ kí kábíyèsí ó máa lọ sílé ọ̀ṣọ́run kó máa dọ̀bálẹ̀ kó máa yíra fún gáà kó máa dàbí ẹni pé gààlà láàfin kínú rẹ̀ ó lè yọ sí ọ. kò lè ṣeé ṣe o ká má rí kálàfíà máa lọ ilé amálẹ̀kọ́sọ̀ mi odò ó dì. ìyá wa lé orí kúdẹ̀kù aṣọ ògbà ni ẹjẹ́ á gbá fúngbà bójú bá ń pa ni àmọ́ ọ̀tọ̀ sí ṣòkòtò ẹni ń ṣe. ó ṣe. ó ṣe. tó bá wá rí bẹ́ẹ̀ Abíọ́dún Adégolú gbogbo orúnmọlẹ̀ àfijì ń bẹ lẹ́yìn rẹ, àwa yìí náà wà lẹ́yìn rẹ̀ àwọn ọjà mi wà lẹ́yìn rẹ̀. ìyá ọmọdé ìyá ọmọdé o. jọ pé ìyá ọmọdé ò sí ilé o. ta ni o. ta ni ń ya? tádé ń pè ya mo jẹ ǹjọ́ dá o mo ò sí ń lé. àgbọ̀yìn. Ah, akínkúnmi aṣèwọ tiẹ̀ ni mo bọ àwọn ìyá mi ò sí ń lé. ìwọ nìkan ló ń bẹ ń lé. èmi ni mò ń wẹ̀ lọ ni wò ó. Ah, àyà mi padà wá wò ó kàn ọkàn mi tẹ̀sẹ̀ balẹ̀ ni adékùnrin. dákun rán mi létí orin rẹ ọ̀nà orin ìwẹ̀ tó ọmọ ń kọ fún mi o. mo fòkun wẹrí mo fòkun wẹrẹ. mo rántí wáyìí mo rántí orin ọ̀hún tí mo fòkun wẹrí o. mo fòkun wẹrí o mo fòkun wẹrí mọ́ ẹni àlọ́ mọ́rọ̀lọ́ mo fòkun wẹ̀ àgbọ̀n yìí lọ́dọ̀ ń pẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fòkun wẹ̀ wo mo rántí orin ọ̀hún tì. ebi mo kọ ní ìsìn. ebi mo kọ ní ìsìn bí mo bá ti ń wẹ̀. ǹjọ́júmọ́ ah, ni wọ́n wẹ̀ nígbà tó ṣe já. ǹjọ́júmọ́ ni o ńgbọ́ ni wọ́n mú wẹ̀. Ah, ìgbọ́ ni ń wẹ̀ àbíjọ́ wo ni ń wẹ̀. tí bàbá bá fẹ́ mi ń ṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn pàtàkì yóò pé ń lọ wẹ̀ nígbà míì tí wọ́n bá sì fẹ́ mú mi lóde èmi a máa wẹ̀ wọ́n mi lóde wọ́n mi lóde wọ́n lẹ́nu jẹ́ àwọn ọ̀rẹ́ mi ń jẹ́ òòrì tó bá ti di jọ́ jímọ̀ olóyin jọ́ jímọ̀ olóyin èmi ò gbọ́dọ̀ máa wẹ̀. jímọ̀ olóyin ọmọjọ́. ẹ èmi sọ wọn lẹ́nu àbí ló wọn wí ìtọ́ ń bọ̀ mí bó ni mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ ń tọ̀ sí ni. ẹ rárá oko mo fẹ́ tọ̀ mo fẹ́ ṣẹ̀yọ́ ni wọ́n mọ̀ ọ́ wí. mo fẹ́ ṣẹ̀yọ́. Hmm ó mọ̀ pé gbogbo nǹkan náà máa ń dà pé láàfin ni. ẹ ẹ ṣé ẹ bá fẹ́ ṣu ńkọ́. mo fẹ́ dáwọ́ tẹlẹ̀. mo fẹ́ dáwọ́ tẹlẹ̀. hàn. Ah. ọjà o nǹkan bẹ láàfin mo fẹ́ dáwọ́ tẹlẹ̀. kí ni wọ́n tó ń dà pé láàfin. ó gbọ́dọ̀ pé òkèlè ọ̀wẹ́ ni wọ́n máa ń pè é. ọ̀wẹ́. ó gbọ́dọ̀ pé ìgbà ọwọ̀ àálẹ̀ ni wọ́n máa ń pè é. àálẹ̀ abẹ́rẹ́ òkìní ni. ọjà ẹnà tó ẹnà tó nǹkan bẹ láàfin èyí tí wàá jẹ tí ọjọ́ wípé òkìrí obì lónìí. n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí máa kiri padà lónìí náà ni látìgbà tí bàbá ti joyè ah. n ò tí ì kiri láàfin ni mo wà. àti ẹ ti jẹ ẹ ti jẹ tó fi kiri obì. ó mọ̀ pé bàbá mi ló joyè ni. bàbá rẹ àbí bàbá yín aláàfin Abíọ́dún Adégolú ni wọ́n mọ̀ pé. ọ̀hún èmi nìkan tó bí náà nì. kí ló wá ń gbé yìí. ó ò mọ̀ pé wọn èé wọ ọmọ ọba láàfin ni. ọ̀rẹ́ ń parí nì ọ̀parí ọ̀parí. kí ló parí akínkún mi wí fún mi. àmọ́ hmm? lè díẹ̀ ṣe bó ló nífẹ̀ẹ́ mi ni. nífẹ̀ẹ́ rẹ̀. Ah, ah, kí ni n wò náà. Ah. <laughs> ẹ pẹ̀lẹ́ yọ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àtàn ẹ̀ka alẹ́. <laughs> níbo ni wọ́n ti wá ń tiẹ̀. àwọn bàbá wa ni wọ́n ní kí n béèrè bí ìyá mọ̀dẹ́ ń gbàdé wọn bàbá ìyá mọ̀dẹ́ ń lé. bàbá yín wo ni àdúgbò yẹn ti sọ̀rọ̀ kálákálá yìí bàbá àṣọnà ni. nígbà wọn dá ọkọ bàbá àṣọnà sọ́ni mo jẹun lówó ni. àbí wà lóòjẹ kágbọ̀n yóò ti kiri obì lọ látàárọ̀. èmi kọ́ èmi kọ́ wò mí dáadáa láyé láti wákàtí lọ méje jápẹ́tẹ̀ ẹ̀sẹ̀rẹ̀ nínú ilé mi mọ́ láéláé àgbẹ̀yìn ìṣẹ́gun òde fẹ́ o ọgbọ́n ọyá àfira mo ti dú ọmọ gbogbo bíi ènìyàn ó ti ṣìnà ọgbọ́n ah. <laughs> ẹgbẹ́ kínní bó ti wọ́n gógó bí èyí yọ ọwọ́ àmẹ̀mú fìlà bí ẹni wọ́n sá lọ gbẹ́lẹ́ tí wọ́n ń bọ̀ nù lé tèmi. àgbọ̀n. ìyá mi ẹ mọ wí bá òun mọ o àtọmọ oníṣọ̀nà àtọmọ alájàpá ṣé òun èṣe èèyàn ni. wọ́n gbé ẹnu ẹ̀ fún àwọn èèwọ̀n fẹnu ẹ̀ bọ̀ lọ gbé bàrẹ́ kan wá kiri obì lọ. ọwọ́ àmẹ̀mú fìlà bí ẹni wọ́n sá lọ gbẹ́ lórí wọn. jíjí ni mo jí. wàrà ni bá wọ̀ mo rí bá a bá sọ̀rùn àgbà olóyè abẹ̀yìn o ẹ má jẹ́ ìlú ọ̀yọ́ gbé wa lọ ẹ̀ ń sọ́ọ́lù ẹ̀rọ. jíire ẹ̀mẹ́jìire ló pọ̀ lé ní àfẹ̀mọ́jọ jíire ní sàárẹ̀ bàbá wo olúgbọ́ kọ́lúgbọ́ mọ̀ tí ire lé ọgbọ́n bàbá àwọn rẹ̀zà rẹ̀zà rẹ̀zà kárẹ̀zà mọ̀mọ̀ tí ire lé rẹ̀zà bàbá àwọn àgbà tí ó lọ lé ọ̀rọ̀ gbọ́ bọ́ ọba ti jí ire àwùṣẹ́ wùṣẹ́ ẹ̀zọ́. ẹ̀zọ́ lẹ́yìn. àfẹ̀yìnsẹ́ ọlá and so lára mi n ò sì ní sọ pé mo dórí oyè kí n tàpá sọ̀rùn tá a ti bí mi bá a bá dé wálíà ẹ lè sìn àmọ́ ní àhín èmi ọmọ wa sìn ní tèmi ẹ jẹ́ ká ṣètò tó yẹ fágbà káyé ó lè yẹ ni. mo ti mú àyípadà wọ ètò òlú mo ti forí à ń jí wá kọ́ba láàárọ̀ jínba mo sì tún ti ṣètò fún gbogbo àwọn ọ̀yọ́mèsì. Si gbogbo bí bá fẹ́ ṣe òde àárọ̀ nílé ìbá kí wọ́n máa wá bí wọ́n bá ń darí bọ̀ ní kí wọ́n tó máa yà láàfin ẹ ká ṣètò tó yẹ fágbà káyé ó lè yẹ ni. o ṣeun ìlú ní lórí okú tìjú okú fẹ́ mi èmi náà ní dandan wàhálà lù bẹ́ẹ̀ nìkan bá sì fẹ́ kábùkù kórì tó ṣe pálábá ń jọwọ́ pálábá bá ṣégi. kábíyèsí o. ẹ ọba ni wọn à ń ṣe kábíyèsí fún ni àbọ̀sọ̀. kábíyèsí o. ẹ má jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ láé. èkejì òòṣà ló kábíyèsí káró là kọ́sọ̀rọ̀. kára ó lé o. kára o. ìwọ. kára o. lọ́kọ̀ àmọ́ mi wá ò lè tí mo fẹ́ bá wọn sọ. abẹ́rẹ́ adékolú àwọn ayaba ń kọ́. wọ́n ń bẹ. abẹ́rú ṣé àwọn àgbà ayaba sì fi ìkan hàn. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wọ́n fi ìkan yọ jẹ́jẹ́. àdúpẹ́. kúrẹ́bù ṣé ẹ sì ń bá mi fi yé. ọlọ́run jẹ́ mi yín ogun kí n la tún lè fi yé tayọ ti yín. a sì máa fi yé. káàdà ilé o. kábíyèsí bụ kábíyèsí o. ọrụ ọrụ ojú ọ̀rọ̀ ẹ bọ́ síwájú ìwà àti ìwà rẹ àtògbé àtọ́lá yìí ọ̀tàn àti ètí ẹ̀kùn gbá kí n pe rẹ̀ lágbẹ̀rú wa gbogbo yín ẹ máa sọ́ọ̀sì òkìkí kàní káàbùkù ìròyìn ń bá mi ní òṣèlú mi pé àyà lára tá n gbogbo yín jẹ ẹ̀sìn ga afárẹ̀ ẹ̀sìn mẹ̀dọ̀ ẹ jẹ́ lórí òróòró lórí ọba ẹ má rẹ̀ bùrú èrò ẹ wò tọ́wọ́ alájàpá bá gbà ẹ wálé.

àgbẹ̀dọ̀wọ́ yín ọmọ kékeré lọ́ba wa wọ́n bá sẹ̀yìn ẹ má dìtẹ̀ kò sí ní tà lè fìwé sí nígbà tí ẹ ti ń bẹ lágbódóńgbó ẹ ti ń bẹ kékeré ẹ ti sàn lágbódóńgbó ẹ̀yin lánàá sàn lẹ́gbọ̀rọ̀ ìyàwó ọ̀nà náà sàn nígbà ọlọ́mọdé kò sí ní tà lè fìwé sí ẹ̀jẹ̀ apá mọ̀ pọ̀ kábọ́ bá ṣẹ́gun ọ̀tá ẹ̀ ẹjẹ́ apámọ̀pọ̀ ká kọ́ gbogbo yóò tòrò mínímíní. ọmọ wọlé omówó omóbì wá fábíọ́dún kọ́ ọ wọlé omówó omóbì fáwọn ọ̀yọ́ méjì. bọ́ọ̀ tọ́ bá ṣe tán kó o gbóúnjẹ kù hàn kó tó máa wọ ọjà mú tó máa lọ. kára ó lé o kára ó lé o. agbára ń pa ni o agbára ń pa ni o. ayé wọn mọ́ ta àbáwọn rò wọ́n jẹ̀bi bàbá nílé bàbá lójú ogun ayé wọn mọ́ sojo ẹ̀rù àtàndámọ̀ ń yọ mí bàjẹ́ jẹ́jẹ́ o. káìwó ọkùnmadé yọ̀dà fún ọ èsú erin. ẹ wo ó kì í àwọn bàbá rẹ tí mo kọ́ ń jò ní sóò tí gbàgbé. ń gbàgbé wọn yá. ọ̀dà tagolo ajé ń kọ́. gbàgbé yìí. ọkùnmọdé yìí ọ̀dà fún ọ èsù erin wo lọ́nu yàrá lókè ilé orí ìrúkẹ̀rẹ̀ kan tí mo fi bẹ̀ rè bá mú wa ní. ibi òkè ilé ni òrìbẹ́ mo rọra fi tì sí orí ń bẹ̀. ọ̀rá rò kó ọwọ́ wo ló fi ìrúkẹ̀rẹ̀ sí hù. ọwọ́ ọ̀tún ni. ọlá mo ti ọwọ́ àlàáfíà jàre. èwo lẹ tún pè lọ́wọ́ àlàáfíà. ọwọ́ rẹ ọwọ́ rẹ ńlá yẹn àlàáfíà ọyá mo sí. èé ti jẹ́. ìwọ sáfẹ̀ tí mo ní òṣè náà fi sí ọwọ́ òsì. sẹ́wọ̀n náà rí pọ́ dáa báwọn. ọba oko ní fìrùkẹ̀rẹ̀ sọ́wọ́ ọ̀tún. ọba gidi ọwọ́ òsì ni a fi sí sẹ́wọ̀n náà rí pọ́ dáa báwọn. ẹ gbà. kí n gba kíni. ìwọ ọmọ pé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí ọmọ aróko yà á mú lọ́wọ́ báwọn kí n gba kíni. ẹ gbà wo ọya máa bọ̀ mi ní ìsìn ọmọ wo ọ wà gbé kẹrẹ ó gbé òkè ọmọ wa mi yẹri yẹri yẹri ìwọ máa rìn ìwọ máa rìn máa yan bàbá. ẹ ẹ wà ó jù kẹ́ni lẹ̀ àbí èsì olúwa mi ò. Sàámù àti gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ kú ìdájí mo kí yín o. ilé ìyá ọmọdé. kábíyèsí. ẹ kú àtètè jí. àwa nù. ìyá wa kékeré ń kọ́. ọba nù lé. n rẹ pé jáde mo ní gbólóhùn tí mo fẹ́ sọ lójú àwọn Ọ̀yọ́ Mèsì. n lè bàrà tí ń bọ̀ yìí. kábíyèsí ṣé bá a ti ṣètò. bá a ti ṣètò. kábíyèsí ó sì dá a bá. àgbọ̀nrín ó ti bá ṣe é. Ah. Apare. E aí, ó. Apare. Èsúre ìyámọdé. Kábíyèsí. Ǹjẹ́ nǹkan ọmọ Ẹ gbogbo ẹ̀ náà fi ń yé lọ́kọ̀ọ̀kan. a ti jẹun bá ti sọ̀rọ̀ báwọn ọlá ti wọṣọ àti rárá ti sun gbogbo ẹ̀ náà fi ń kọ́ àbí àgbà fi kọ́ bí ẹ̀ túraká kó dórí ọmọ yẹn ò ẹni àámọ̀ béèrè ó torí ẹni àá béèrè ó torí bàbá mi Abíọ́dún Adégolú ọmọ Àjàmú Elérò ọba Abíọ́dún ọgàn òjíṣẹ́ ọba dùn bíi kárò ọba adá bíi káwí ẹni ọmọ gẹranko níwò. ọ̀gẹ́fọ̀ ní pàtàkó òdì kí ní ń bẹ nínú ẹ̀ gan-an tí ń dún mọ̀wúrú mọ̀wúrú sí ni bí ó panijẹ́ kọ́ panijẹ́ bí ó sì panijẹ́ kó mọ̀ dún mọ̀wúrú mọ̀wúrú sí ni mọ́ olówó orí ìyá mi. bàbá mi àtàndá gọ̀mọ́dá lẹ́yìn o. iṣẹ́ ló ṣe. ọkùnmọdé yóò dá fún ọ èso èrè ọjọ́ bí orí bàbá rẹ̀ ó gbé ọ. iṣẹ́ ló ṣe. o ṣeun ìyámọdé. Um, kábíyèsí. o ṣeun. ẹ̀yin Ọ̀yọ́mèsì. kábíyèsí o. àgbàkin. kábíyèsí. alákùnrin. kúdẹ́ẹ̀fù. kábíyèsí. wọ́n ní báyé báyé ẹni tá a bímọ lógún lógún gbígbà sí ìyẹ èèyàn tá a bímọ lọ́gbọ̀n lọ́gbọ̀n ìdùnmàrè lọ́mẹ́ni ó lè ṣọmọ fún ni àmọ́ béèyàn ò sì bí wọn lógún bí ò bí wọn lọ́gbọ̀n tó bẹ́yọ kan ṣoṣo ó lè wọ bàtí ìṣọlá aníkọ́ṣọ mọ́. irú ẹ̀ ni tèmi irú ẹ̀ ni tàgbọ̀n yìí tá a bí kan náà tó jóbìnrin ó yẹ kíru wọn ó ṣọmọ fún ni àìwá àmọ́ òpó àmọ́ ṣèṣì yẹ̀bọ́jọ́ ò tí ì pé. Ah, ọjọ́ pẹ́ àgbọ̀n yín ni kẹ́ ẹ gbẹ́wò àgbàwọ̀ ni kẹ́ ẹ mú joyè lẹ́yìn wa bá a bá kánjú lọ. kọ́jọba bí èyí tá a gbọ́ lọ́nà àwọn òǹpìtàn kọ́jọba bí ọba jomijomi kọ́jọba bí ọba jepojépo kọ́jọba bí ọba ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyùn tí gbogbo wọn joyè lóbìnrin. kábíyèsí kábíyèsí aganjú ò ní jẹ́ ẹkún rèwerèwe. àṣẹ. ọ̀ràn yẹn ní jẹ́ ẹkún rèwerèwe. àṣẹ bàbá wọlé Olódùmarè ẹ dààmú pìtà nínú ọmọ odò àtọjọba kábíyèsí. kábíyèsí ṣùgbọ́n bódòdó àgbà bá ṣèṣì rẹ̀ láìpẹ́ ọjọ́ ipa abẹ́rẹ́ lókun ó tọ̀ àgbọ̀n yín tẹ́ fẹ́ kó joyè lẹ́yìn ìhùn gan-an òní ó ti pàṣẹ àwọ Ọ̀yọ́mèsì gorí ọba. kábíyèsí kábíyèsí. ìyá ọmọdé ọgbọ̀wọ́ rẹ mo fẹ́ kọ́ ọ kọ́ lẹ́kọ̀ọ́ tó yè kooro kó mọyè kó mọ̀tàn kó ṣòwò kó jèrè kó mọ̀nà tọmọ tálíkà gbà lówó kó lè máa ṣàánú àwọn tó bá jọba lé lórí gbogbo. Ah, kábíyèsí. a gbági. kábíyèsí. Ah, kò sí nǹkan kan. abẹ̀bẹ̀ tí bàbá wa lápẹ̀ nígbàgbé lẹ̀ mú mú apọ̀n. o ṣeun gbági. ṣùgbọ́n ìgbò gan ló dé tá a fi rí ọ. bí n ti ń bọ̀ náà rèé. o gbọ́n tá à ń wí. ó ti o n ò gbọ́n kankan ọ̀dà ẹ̀yìn ṣùlá. kábíyèsí o kábíyèsí o. olúbùṣe ọ̀rẹ́ ọmọ yìí máa ń do tọ́bọ̀. ọmọ ìwo lèyún rí. àgbọ̀nyín. àgbọ̀nyín ọmọ ọba. akínkúnmi pé ìjókòó rẹ̀ jẹ́ ipa rẹ̀ ọ̀kọ́ ọmọ ọba ń fífẹ́ ipa ẹni tó jọ lọ ọ̀kọ́ ọmọ ọba ń fífẹ́ ó yẹ fọ̀rọ̀ ọmọ ọba yìí lẹ̀. ọmọ náà ló máa kàn nífẹ̀ẹ́ mi. ńgbà tó wá fẹ́ràn rẹ tó ju ọlọ yìí ńkọ́ ó ju ọlọ bẹ́ẹ̀ ló sì tún kéré sí ọ. ọmọ wípé ọmọ kékeré náà ló lè tọ́jú irú èèyàn. akínkúnmi ọmọ ọba ni ọmọ tálákà lásán ni wọ àbí àwùrẹ máa tan rẹ ni jẹ. di sáwùrà ni ni. sáwùrà kankan kọ filẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ ni. ọ̀dà ìwọ náà máa bá lọ. ẹ ẹ máa pàdé ṣé mi lójú nísìnyí. náà kalẹ̀ bí ejò àjẹ́ bí ti rí nu ọmọ kẹjẹ lọ fà ti mi gèsè lẹ́rọ̀ àjẹ́ pé ọlọ́mọ sẹ́nu ìwà wọnú ìwà èmi mo sọ fún ìyàwọ́dẹ pé wá ti ń bọ̀ má gbọ̀n torí mo ní ìdúró fẹ́ lójú méjèèjì ni àṣepa kábíyèsí ìyàmọ̀dẹ. kábíyèsí. wọ́n ní ntọ́ba wo ni náà bí ọba gbé kábíyèsí. mọdé yìí àgbọ̀nyín ni mo fẹ́ mú yan gan kí n gbé níyàwó kọ́dà yàgá ọ̀ṣọ̀run. bàbá báwo la ti ṣe ká ṣe ṣe mí bàbá. wàá máa jẹ wàá lọ wá. ẹbí lẹ ẹjọ máa lọ. Oh, kábíyèsí. kábíyèsí ìgbà olè tí a ń rò kábíyèsí ẹ bàbá ẹ bá jẹ́ ká fọmọdé ìlọ́kànbalẹ̀ díẹ̀ bóyá òun náà ti ń dọ́gbọ́n kan bí kan fúnra rẹ̀ àbí èsì. kí ni tí à ń wí tí ẹ̀ tọ́jú. nígbà tí wọ́n bá jí ń kọ́. àgbà yẹn wo bàbá fẹ́ràn rẹ jù bá ń lọ má jẹ́ kí bàbá ó bínú sí ọ kó sọ̀run tí bàbá fi ọ́ fún nù. ìyá mi lè orí ẹ má fínú fídọ̀ pilẹ̀ opó ṣíṣe fún mi ìgbà tí gbó tayọ bó ti yẹ gáà ti gbó ẹ mú sọ mi dokú ọ̀sán gangan. òótọ́ lọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n ó ní tí bàbá rẹ rí tó fi ṣe bẹ́ẹ̀ mo ò sì fẹ́ kọ́ ọ̀pọ̀rọ̀ sí bàbá rẹ lẹ́nu. ìyá mi ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín ìfẹ́ mi ti fàsọdẹ́ ọmọ tí ń já kíkún mi o. ẹ ń gbọ́ dédé rẹ̀ kọ́ ọ̀pá ẹ̀mọ́ ẹ̀mọ́ mẹ́kẹ̀ ń bínú sí ọ̀rọ̀ dúró tàlájà ti ń já kíkún mi bọ́ ọ bá ń gbọ́ tí wọ́n ń pa ké lọ wájú bọ́ ọ bá ń gbọ́ tí wọ́n ń pa ké bọ̀ lẹ́yìn àfikọ́ ìyóngulẹ̀ lọ́rọ̀ àkíkú tó bá ké ṣe akẹ́kọ̀ọ́ mi lásán ọ̀bọ̀ fẹ̀yìn tí àfi bá a gbọ́kànlérú àwọn akẹ́dúró ti ni kí la kí jábá kí ọ̀lọ́lá kí la kí jábá kí ò níyì ìwọ ọmọ pé káàkiri ó lè níyì la fi fa kí lọ́lá akití ọ̀lọ́lá akití òdebì kan ni ó lẹ́ni tó bá gbọ́n ni wọ́n fi sọmọ wọn lóko tó dáa wọn asọmọ lákẹ́tọ́lá akébọ́lá akébọ̀bọ́lá akéèmíbọ̀bọ́lá ọlá yakin àbí òyakin. ọlá mi a akitá abákọlá o òun làkẹ́ tó péye. ǹjẹ́ ìyá mi ẹ jẹ́ ká kíkú mi ó fa kí ti ẹ̀kọ́ láàmì kí tọ́lá ta kí n wá ó ba àlè péye. ọ̀ ń gbókùú ṣé irú arúgbó akẹ́kọ̀ọ́ mi ni ó fi ọlákọ́lá rẹ̀? ọ̀yá bìjẹ́ kó kú mi kọ́ mọ́ sọ̀rọ̀ àǹfààní mi. ọ̀yá arúgbó tó ti rí ọmọ ọdún kábíyèsí ẹ máa rọra o kábíyèsí bí mo ṣe rọmọ náà nìyí o. wọn náà ṣàlàyé ohun tójú ẹ kà fún kábíyèsí. kábíyèsí o òbẹ ló sì kà. tó bá aláàrú rẹ̀ lórí amúlélé ibà ibà bá fọn ibà ní ṣe fẹ́ mọ fojú ọlá gbolẹ̀ ni. nǹkan ṣe o òbí bá aláàrú rẹ̀ lórí ibo òsì lè bá wí. wọn ò bá wí o kódà wọn mú bàbá wa sàmù wọn lù wọn wọn fi wọn tí yàrá èéfín sísá ni mo sá tẹ́ ẹ fi rí mi. kábíyèsí nǹkan ti dé o sísá lọmọ ìsá o kí là á ṣe o. ìyá lé orí. kábíyèsí. sísá lọmọ ìsá sàmúlà àṣírí gáà tó gbèsè rẹ̀ dé o. kábíyèsí ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ọ̀nà wo là á tọ̀ tí sàmúrò fi ti lé e gáàbọ̀ láàyè. bàbá ògbóǹsẹ̀ ẹ̀bẹ̀ lọ bá gáà ni. ẹ wo ọmọ yọbọ sáàfún tó ọ wá nǹkan fún ọ bọ bá jẹun tán mọ ọ rí lẹ́yìn. o. ọmọdé ọgbọdọ mọ ayé ń dojúkọ. bẹ́ẹ̀ kábíyèsí kábíyèsí nǹkan ká dé mi lójú o kò sí n tá lè wí o kò sọ̀rọ̀ tá lè sọ gá ní gbípẹ́ o. kí ni àìsẹ́lẹ̀ mọ̀ dòdò kò wẹ́ kábíyèsí o. àwọ̀ ti jẹ́ kí ló ṣe gan-an tó ṣẹlẹ̀ gan-an. sísá mọ́tà tẹ́ẹ̀ fi rí mi o. ẹ wò ó kábíyèsí ẹ má wulẹ̀ bá rojọ́ mọ́ ẹjọ́ wọlé kí wọ́n lè tọ́jú ẹ̀. sùnìkà ẹ tọ́jú ẹ ẹ tọ́jú ẹ kó dòwe. kábíyèsí nǹkan ti dé báyìí o ọ̀rọ̀ ọgá ò sùúrù mọ́. kò gbójúbọ̀rọ̀ mọ́ gbogbo ọ̀nà tó bá gbà ló kù fún un. kí lè gbẹ gbọ̀rún ajá sí i gáà lóògùn gáà láyà ọlájẹ lọ. ìyá wa ń lé orí kábíyèsí ẹ wá a ṣe sùúrù díẹ̀ ká mọ̀ ọ̀tún gáà bọ́ pẹ́ títí ipa àwa lè kábíyèsí kí lè wá ń wí yìí ẹ sì ń pé ní sùúrù ká ní sùúrù irú sùúrù wo la fẹ́ máa ní ẹ̀yin àmọ́ pé ọ̀tá díẹ̀ ọ̀rẹ́ díẹ̀ lè bá yẹ ni ẹ̀wá ni a máa ní sùúrù irú sùúrù wo la ní gbogbo dábàkù náà gbogbo dábàgbà náà fún ọtọ ọtọ ọtọ ẹ dákẹ́ ọgbọrún ọgbọrún kábíyèsí ṣé ẹ rí ìyá mi dẹ ọ̀pẹ bọ̀ ọ̀pọ̀ ni o ìdí wọn bàtà. e gbọ́dọ̀ ìyá wa ẹ̀yin ò tún gbọ́dọ̀ mọ́ bínú mọ́ sùúrù ni ẹ ṣe. ìyá wa ẹ ní sùúrù ṣé pé wọ́n ní ẹgbà tí ọba bínú lọmọ rẹ̀ pọ̀. ẹ má àmọ́ mọ̀ ń suru suru sùúrù sùúrù ẹ̀ẹ́dá máa bínú sí wọn. ẹ ti ẹ̀sà ni ìyá máa dẹ́ kèé tè mí èmi náà ń bá bẹ̀bẹ̀ ni. ẹ ìjọba ẹ tẹ o ti tán nù. gbági. ṣe ń jíire ní kí ní kí sàmù tó sàmù ìbá bẹ́ẹ̀ bá wí lọ́ba ọ̀. ẹ̀dùn náà kí ni Sàámú lọ́bẹ̀ gan-an tó fi wá wọ́wọ́. ẹ kí ni Sàámú ṣe tí ò sun ọjà rẹ. ẹyin òbí ni wọ́n mú tí abẹ́rẹ́ sí ìlú òbí ọmọ ẹ̀gbọ́n Basọ̀run. ọ̀tọ̀ o wọ́n lù ú lùkulù wọ́n tí ń tìkùtì èṣù ọ̀sẹ̀ àṣẹ́kùngbà wọn mú wọ́n tún tí ọmọ náà dá àfin Basọ̀run. ṣé òbí pààyàn ni? ẹ̀yin bóbi bá ti ẹ̀ pààyàn ńkọ́ ọmọ yìí pọ̀ ọmọ ọjà rẹ̀ kábíyèsí kábíyèsí ẹ mẹ́ta ẹ bẹ́ẹ̀ lásán lọ́dọ̀ ọ̀tá o. ẹ wò ó ẹ wò ó. ọ̀rọ̀ àrí ara wa mi yín o ọ̀rọ̀ àtọ́jọ wá pẹ́ mi. wọ́n wá ní wí fún yín pé ń bá mọ ojú sàmù kó pè kìlọ̀ fún àtòhun àtọmọ tálíkà tí ń jẹ ń sáká bí wọ́n bá gbọ́n kí wọ́n fẹsẹ̀ ara wọn rìn wá jìyà wọn láàfin bá sọ̀rùn. ọ̀kadì gbalẹ̀ ìwọ máa lọ lẹ́ńtì ẹ̀ kábíyèsí ọ̀rọ̀ ń sẹ́sẹ́ ayé ọ̀yànjú ẹ̀. kábíyèsí o rọra o rọra o rọra o. ẹ̀rù ayé báyìí bí o. àgbọn yín kí ni jẹ́ ọ́ òun sọkún ni. akíkún mi ṣé o mọ̀ pé mi ò ṣe òmìnira ara ah. mi. gbogbo èèyàn ni ò lómìnira gbogbo ayé ni ò lómìnira gbogbo Ọ̀yọ́ gbogbo ilẹ̀ Yorùbá ni ò lómìnira. má sọ̀mìnira ti Yorùbá mọ́ òmìnira tèmi ni ó jẹ́ àtọ. lásán ni mo jọ́mọ ọba n ò lè dá nǹkan kan gbé ṣe kí ni o fẹ́ ṣe tí bàbá ò ṣe fún ọ. ohun tí mo fẹ́ gan-an ni bàbá fẹ́ ṣe fún mi akíkú mi mo ò lè fi ọ. Eh èmi ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò fẹ́ kí ọfẹ́ ọmọ tálákà. ìfẹ́ mi kọ́ ìfẹ́ àwọn bàbá mi ni ìbá ni bàbá fẹ́ fi mí fún. dáa ọ sọ̀rọ̀ ìbá tí ìbọdé bí gbogbo ẹrù jẹ̀jẹ̀ tí ìbá gbogbo ọmọ àdúgbò. mọ́kì mọ́kì gáà létí mi ibo ló fẹ́ ká sá lọ. ó ṣòro ó lè jẹ́. kí ló le ṣe bá kiyán èé ṣe tó níwá akin èé ṣe tó níwá akin dúró ti ni. àwọn yín bí a fẹ́ rí ti díẹ̀ sí a fẹ́ ti díẹ̀ sí. awulẹ̀ gbúrọ̀ rẹ̀ mi. ọmọ gbélé ọ̀rẹ́ ìwọ kọrẹ wọ tí ìwọ bá kọrẹ wọ kiri ọba ṣe ó ní wẹ gẹ̀ẹ́sì mọ́ mú ìgbòló wá gbọ́ àbọ̀ bẹ́bílù rẹ sọ. ẹ wò ó wò ó wà wà fílẹ̀ wò ń bá ẹ ajẹ́ pé lẹ́dàá rẹ bọ̀ sínú agbárí ẹ̀ báyìí lálùdílé bí bara àbọ̀ ọ̀gbọ́n ọláyé ọ̀tán àwọn àna rẹ̀ náwó ah. ó náwó pọ̀ hmm. ó sì mutí mutí àwọn mi ò sì lè pàdé ah, <laughs> àmọ́ àwọn náà gbà wípé ọmọ wọn bí ọmọ kan fún ọmọ gá. tí a sọ olúyọ̀lé. ẹ̀sùn bẹ́ẹ̀ àbí. àbí àsìkò wa gbọ́ sí ifá wíwí o. ifá ní ọmọ náà ọjọba sí ìlú kan tí wọn ò tí ì tẹ̀lé o ah. ìgbà tó a fi kún eh. ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀lú náà dóni sí ẹ̀bá ọ̀dàn. lẹ́yìn bá wí. ẹ ọ̀dà àdúró ọ̀la yóò tẹ̀. àbílù ọ̀yọ́ fẹ́ tú ni.

obe Òbẹ́ o, ọlọ́yẹ ọ̀tá o, ọlọ́yẹ ọ̀tá bí mo bá ń pè kó o sì máa jẹ́ mi. ọ̀rẹ́ rú ọmọ bàbá ti jẹ́ bá. Ọ̀rẹ́ gígí ojú, mú àwìn. Ọmọ bá sọ̀rọ̀ àgbà fún mi lágbè bá tó wú ọtí ọmọ Ọba ẹ̀rọ ń lọ bọ́sìn faransé faransé ọ ọ ọ mẹ ṣe ń bọ́ sọ̀rọ̀ ni bọ́sìn sọ̀rọ̀ sọ̀rọ̀ gbọ́ ni òye wa wà ní wà wà ní bọ́sìn. ǹjẹ́ n ò ti rí ọ̀nbẹ kan rí báwọn. ọ̀dọ́ bọ́sìn ọmọ wọn ti ń bọ̀. ǹjẹ́ àgbà mi ń rí orí lóòótọ́ bàbá orí mi báyìí ó ti rẹ̀ mí n ò sì lè gẹ̀ẹ́sì mi mọ́ ìwọ ni mo gùn táyé. ẹ bẹ ń sọ bẹ̀rẹ̀ bàbá o. ọgọ ọgọ ọgọ. ọlọ yẹ bẹ. ee dákọ àwọn tí màmá sọ fún ọ ni ńgbà tí wọn bá gun ẹsìn tí wọn bá gun aláì kí rẹ kẹmi wọn wá gun. Ah. kẹ́ńbẹ́rì ní ikú kẹ́tẹ́kẹ́tẹ́. yọ̀dà fún ọ. ilé gàmbárì ní ìkúndókò. ọmọ tá a bá bí ní ọlọ́jìdì èèyàn ní ikú ọ̀rẹ́ ẹ̀kọ́ díẹ̀ ọ̀yà bẹ̀rẹ̀ lọ́lẹ̀ wáyé. bàbá rẹ̀ àbẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀kù bí ẹ̀sìn màmá sọ̀ọ̀kù rẹ̀. wọn gbọ́dọ̀ sí n bá ṣubú ọ lára bàbá ẹ ṣubú ọ gbọ́ wọn bá ṣubú. owó fàdé ní òbítíbitì owó tí ó wà kẹ̀yìn gan láyà tó bá fi lè di wípé a parí gbogbo ètùtù tá à ń ṣe yìí. ọ̀nà òwe lẹ́gbẹ̀ẹ́ gbà. Ah, ẹ̀bùn ni ẹ̀bùn ni wọ́n sáwà máa fún yín lẹ́bùn sáá ẹ̀bùn ẹ̀bùn ńláńlá nígbàrá nígboro wọ́n mọ rú wá ẹ̀bùn láti kó mọ láti gbéyàwó. Ah, ẹ̀yin ẹ mọ wò ó. ẹ mọ wò ó. ẹ̀ á máa wò ó. ọdún ìgbà náà ni olúwa ẹ̀ láwùjọ aláàbò. jọ ọ̀rọ̀ olè. ọ̀rọ̀ olè àfihàn wa ń bọ̀ ìlú ọ̀yọ́ ò ní bàjẹ́ mọ́ ọ lórí yóò dùn ọ́ ṣe ilẹ̀ yóò dùn ọ́ ẹ pẹ̀lẹ́. bífá jíire àgúnlá ifá bá pẹ̀lẹ́ jíire àgún tẹ̀tẹ̀ ọ̀pẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ àgbà bá ọ bá ti jíire àbùṣebùṣe. ó ṣeun ọ̀kàrí yóò dáa fún ọ yóò dùn ọ́ ṣe ọ̀sìn wa náà. dáàdi ẹ wọlé lọ kó mówó móbì wá fún Abiodun. ọmọ olóbí ọmọ ìkiri dé yìí. obì obì owó wọlé lọ mówó tó dọjú wá fáláàfin. Abiodun, o ní lè yìí mo ní nǹkan kan ṣe. tí ń náà ni. sàmùsí ńlé báyìí ó ti wábì kan gbà lọ àmọ́ mo ti ṣètò àti gbólógun kó tí sàmù ní gbogbo. kábíyèsí kára ó o. owó oúnjẹ ọ̀wá dùn ẹ máa lọ kára ó lé ọ̀sẹ̀ gbọ̀n táà ẹ ṣeun kára ó o ṣeun kára ó gbadi wo wo wo wo nǹkan wo àwọn wò ó òrí ni wò ó àwọn tó ń dìtẹ̀ sí mi inú ìlú wo ah, mo ti rí yín mo rí yín mo ti rí yín àánú. èmi ò rí nǹkan. Eh, ọkùnrin wà ní ẹ̀wọ̀n òun. kára ó le kára ó le ó ku kinní kan tó lè ṣe ìdádúró fún ètùtù tá à ń ṣe yìí. kẹ́hìn agbọ̀nrín ni ẹ̀jẹ̀ rẹ̀ láálò tá a mọ dárúkọ odù kọ̀ọ̀kan sí i o sì wí bẹ́ẹ̀ fún mi tẹ́lẹ̀. kára ó lè mo wí. ajá ni ó dẹrẹ o wí. o ah. wí. mo wí. o wí. ẹ bẹ́ẹ̀ni wọ́n á lọ sọ fún gbogbo àwọn ọdẹ tí ń bẹ nílùú Ọ̀yọ́ àti ní gbogbo agbègbè yìí kí ẹ̀kọ́ tó tọ́ lórí iná mo fẹ́ ààyè ẹran àgbà yín kó o gbé wa fún mi. kára ó lè. ìjà kọ̀ọ̀lá rèé àtàrẹ gbó ẹkọ ojúmọ̀ ìyá mi. ọkọ mi ìṣó erin àjọ wà ó owó ta ó ẹ ṣe o. obì ìjà kọ̀ọ̀lá rèé àtàrẹ gbó. obì ah, kára ó le o. <laughs> ẹ̀yin mo bá ń ta lónìí ẹ̀yin sì lọ lọ́wọ́ ẹ̀rọ mi o ẹ̀yin lọ lọ́wọ́ ajé mi. ẹ mo ní iye tó mú wá wá bí gbági bá dé kọ́ wá fún ọ lówó. bàbá obì tó sì dáa gan-an ni mo gbé wá fún yín lónìí a ṣẹ̀ṣẹ̀ robì tuntun ni. <laughs> o ṣeun ọmọ ọba. mo ní ẹ mọ̀ mọ̀ pè mí lọ́mọ ọba mọ́ o ẹ má pè mí bẹ́ẹ̀ mọ́ o. ayọ̀dọ̀ làwọn kí ni kí n ti máa wá pọ̀ ọmọ ọba. náà lẹ sì tún wí n o àgbọ̀n àgbọ̀n ni ẹ máa pè mí o àgbọ̀n ni mí díẹ̀ o. orí ọ̀rọ̀ kan. babaláwo. àti yọ̀nà ah, àdúpẹ́ òǹdà àgbà nínú àgbọ̀n ni ẹ mọ̀ pè mí. àgbọ̀n yé èèyàn kan. ẹ bá gbẹ̀yìn lóṣù pé. ẹ bẹ́ẹ̀ ni ẹyin ẹ lọ́ọ́ lò ó bẹ́ẹ̀ kọ́ káfí ìwọ náà dípò rẹ̀. káyọ̀lé wájú àgbẹ̀yìn ẹ bá babaláwo gbé wọlé kò ti jíṣẹ́ fáwọn ọdẹ. ọ̀nà ọ̀nà òsì náà. ẹ̀wọ̀n ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ẹ máa bọ̀ ọ́. ẹgbà ká máa ro ohun tí ń bẹ nú kòkò yìí hmm, ká máa ro báàgì wọ bá ro. ọmọ ayẹ kó ọ̀gẹ̀dẹ̀ ọmọ ayẹ dó rẹ́rẹ́ ọmọ ayẹ lù yẹ lọ́rùn pẹ̀tùpẹ̀tù òkè ìwọ ìjì ògbè jẹ́ ọ̀yẹ́ gá àwọn sọ̀rún dọ́jú alẹ́ gbẹrẹgbẹrẹgbẹrẹ ìwọ ìjì ògbè gá ló fẹ́ kó yẹ̀hún gá fẹ́ lówó lọ́wọ́ ó fẹ́ ní dúkìá lọ́pọ̀ jẹ́ntúrú ìwọ ìjì ògbè lọ́ba ń sáré gbé owó wọ́n fún gá àwọn sọ̀rún ní gbogbo òlú gbogbo orílẹ̀ orílẹ̀ gbogbo agbègbè agbègbè tí wọ́n máa wá fi gbogbo tí wọ́n bá ní sí gá àwọn sọ̀rún. ẹ ó ti dá a báwọn bàbá ẹ wàá mọ sọ wípé ìhó lulu ń tọ lọ́sẹ̀ Ìwọ òrùn tọ́lọ́jẹ. Ọmọ wí bẹ́ẹ̀. Ìwọ òrùn tọ́lọ́jẹ. Ìgbéga lédè. Ìwọ òrùn tọ́lọ́jẹ. Ìgbéga lédè. Ìwọ òrùn tọ́lọ́jẹ. Ó sì tẹ́ sí. Ìwọ òrùn tọ́lọ́jẹ. Ìwọ òrùn tọ́lọ́jẹ. Sábìrì ilẹ̀ wa, gbogbo olóògbé gbọ́dọ̀, ẹ sáré wa. Ẹ gbọ́dọ̀ wọnú ilé ẹ gbọ́dọ̀ mú kẹ̀kẹ́ jáde ẹ jẹ́ gbogbo ẹ̀ òjò náà. Ẹ ẹ tọ́lá ẹ tọ́lá ẹ má dé bá ọ. má gbọ́dọ̀ mú kankan yẹn. yàtọ̀ àwọn kò gbòòrò sí. Ah, ah. bàbá ní ìrẹwà ilé ti jọra. ẹ lọ kó gbogbo ẹrù. Ah, ẹ lọ kó gbogbo ẹrù. ẹ lọ kó tinú náà. ká lọ dẹrù sí náà. ẹ jẹ́ ìrànlọ́wọ́ ọdún abẹ́. àwọn aṣọ tèmi náà mọ̀ nbẹ nulẹ̀. jágò gbòòrò jẹ́ nọ́mọ́lé. ẹ gbọ́ bàbá. máa ro kíní lọ. ihò rùrù ntọ́lọ́tẹ̀. ihò rùrù ntọ́lọ́tẹ̀. gbégà lé èyí ṣe kábíyèsí ní tí mo wá pàkíyèsí yín sí náà nù ilé kan ní jóná láàrin ìlú ọ̀ya tààrà ṣàṣà ọ̀rẹ́ sàmì ibi tí yóò ṣẹlẹ̀ sí ọgbẹ́ ìwà tí ń ṣẹlẹ̀ kábíyèsí o kábíyèsí ọ̀ya. èyí ti rí kábíyèsí. abẹ́rẹ́ yẹn. o lèmi náà ní kí n wá pàkíyèsí yín sí kí sọ fún yín. mo ti ní kí ẹ̀ṣọ́ ó tètè lọ sámi rẹ̀ wá. kábíyèsí o kábíyèsí ọ̀hún ti rí kábíyèsí ni ilé ọ̀sán ọ̀hún jóná bàjẹ́ dúkìá ṣòfò púpọ̀. adé kábíyèsí nǹkan ṣe. àwa náà ò dìbẹ́. ẹ gbà mí àgbọ̀n yín látàárọ̀ tó ti kiri obì lọ kè wọlé dé di ìsìn mọ̀ rágbọ̀n yín látàárọ̀ tó ti kiri obì lọ. ìyá ẹ fọkàn balẹ̀ kò séwu kankan ó ṣeé ṣe kó wà nílé ọ̀sọ̀run tí ń wòran ah. ṣé ẹ mọ̀ yìí pé èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ ah, ah, èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ kábíyèsí ẹ wà níbì kankan lọ iná tí ń jó yìí o ẹ bẹ̀rẹ̀ sí í ṣègùn ọ̀tá yín nù ẹ ṣẹ́gun ọ̀tá ẹ rẹ̀ yín òdì ẹ níbi kankan lọ ẹ ìṣònú ààfin. pé kò sí nǹkan. kò séwu bí kò dà kò dá ní wọn. kò séwu kábíyèsí. wọ́n mọ̀ pé ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n. ṣíṣe olówó fi ọlá tiẹ̀ kán akin tèmi nílé ìjọba ọmọ ọba ṣùgbọ́n àwọn ọ̀gá ò jẹ́. àgbọn ìgbò lókòdè máa lọ káàdì kọ́ mi ó. Hello. ṣùgbọ́n àlébẹ́nìkan ṣàròyé àfi kí n wọ́nà kí n gbẹ̀sán. ìbọn ti lé tó gún wà lójú ọ̀run tó fi gbogbo ohun táwọn adíláyé ṣàpẹẹrẹ ayé wa bọ́pẹ́ títí oṣù odòṣùpá bóṣùpá sì ti bí àyín mọ́lẹ̀dẹ́gbẹ̀ òṣùpá náà gbàdà tó wọ́ ọkùn òkun náà yóò tún padà di oṣù àràmọ́jú díẹ̀díẹ̀ lẹ́yìn wa máa yí bọ́dúra wọn oṣù ah, tó pọ̀ tí ò ní tán kò sóhun tó dùn tí ò ní tán kò sóhun tó burú jáì tí ò ní tán kò sóhun tó burú tó gbà tó. èyí ti rí Sàámú o tí ì sùn ni olúwa mi oorun òkun mi èyí ti rí tẹ̀ ń dá sọ̀ nú òṣùpá tẹ̀ ń sọ̀ bí òkú àgàn kò sí nǹkan kan olúwa mi. ẹni tó ṣàgbà tó dorí ẹ̀ kodò bí ọba ṣe bí ìrònú bá gbà ni. Hmm, Sáàmù okú làákàyè okú òye láti tó ti ń ṣe àtìpó ní jàbàtà ìròyìn táǹgbọ́ láti ilé Ọ̀yọ́ fara rọ tọmọtara tẹbí gáà ló jẹ́ ọ̀nà wo láàgbé gbà tí ká òfin ní bọ̀yọ́ jẹ́. Hmm. ẹ ṣeun olúwa mi ẹ mi. ẹ̀rí wọ́n ní bẹ́yìn bá pọ́n tí tí tí bọ́pẹ́ títí ẹ̀yìn àdìrà bí bàtà bá ń ro wéle wéle wéle kò ní pẹ́ tí ó fi ya ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ á ṣe sùúrù ilẹ̀ ti ṣú ẹ jẹ́ ká lọ sùn. ọ̀dà má lọ sùn èmi náà ń bọ̀. ẹ ẹ má pẹ́ o. ìbọn lọ́wọ́ lọ. ààrẹ Sàámú kí ló tó dé obìnrin kan ló lóun fẹ́ rí àlejò ni olóhùn àtọkọ òun làwọn jọjà kò sì sẹ́ni tó ń lè sádi àfà rẹ lòun fi wá sádi yín ìyàwó èèyàn ńlá ni ìrísí tí mo rí ọjọ́ bẹ́ẹ̀ lọ́mọ wa nìyí ah, ààrẹ olóhùn ò fẹ́ fojú kan nìkankan àtẹrú àtayá olóhùn ò fẹ́ rẹ́ nìkankan ṣé gbogbo olè sì ti sùn. ẹ gbogbo olè ti pa késekése wọn mú wọn mi. lúwa ni. ẹ lọ́wọ́ àwọn àgbà ooo oh. kí ló ṣe tó fi rìn lóru ah. kí ló ṣe wá àtọkọ rẹ eh, eh, eh. kí ló ṣe ọ tó fi wá bá mi. ẹ dákun ẹ̀yin ọ̀dà fẹ́ tó dúró tì í ká máa lọ. àrè òṣèré ọlọ́run ṣe hàn wá ohun tí bàbá wa ah, ní kò sọ. ẹ dákun nítorí àṣírí mi ni ẹ dákun ẹ fi ṣe mí lóore. Sámù olúwa mi a máa wo àrísàrè lọ. ìwọ náà ẹ máa lọ. ààrẹ gbà mí ojú mi rí nǹkan ó kù ọ́ ó kù mí jẹ́ ń ṣíṣọ kájọ rójú ara wa olúwa mi èé ṣe kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà èmi ni àrùn ọmọ akú èmi ni mákèé. èmi ni mo wá sádìí ọ̀yá làbí ààrẹ akọni lójú ogun ẹ̀rù bà ya lọ́nà odò obìnrin ò lè dárí ní oko tọmọtẹrú táyà àgá ń bọ̀ yọ ọ jẹ́ ẹ gbà mí ẹ bá mi táyé ṣe. kí ló dé ẹ ṣe lẹ́nìkan sí mi àbí gbogbo ọ̀yọ́ ni gáà pàtàn ni. káì gáà ọ̀pọ̀ yọ èmi ni gáà fọ̀gbọ́rọ́ gún lójú kó bá pa mí kó á yájú pa mí lọ́mọ lọ. gáà pàgbọ́n yín nìkan tí mo gbọ́kànlé ọ̀sáyé mi dòkolombo mo lẹ́yọ ògùn náà kan ṣoṣo ayé bá mi sọ sínú omi ayé níkà ààrẹ ẹgbà mi. gáà pàgbọ́n yín kí ni gáà orí lábẹ́ tó fi wá rú sọ́wọ́. káì omi bàkùrọ̀ jẹ́ iṣu jọba lébè alọ́dán ọdán hù ní gbàgede ewúrẹ́ fi jẹ agbègbàdo òjò sájùbà àgbàdo gúnyìn ejò ẹyẹ òjẹ́ ogbó àti ṣe táì fi ṣìṣe níjọ́ tẹ́ni tá a gbójúlé fi ní sáyé lọ. babaláàfin èyí ṣe tẹ́yìn náà fi ti ojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn kà á àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn kà á. èyí táwọn náà fi ń gbangba wípé ńgbà tí bá kú o àrọmọbìnrin mi ni ẹ mú jọba o àrọmọbìnrin mi ni ẹ mú jọba o àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ka kábíyèsí yìí. náà mo sì ṣe o mo ti kéde rẹ̀ pé n ó fàgbọ̀n yìí fún gáà kó máa ró mú ṣáyá ká lè ríbi fẹ̀dọ̀ lérí òróǹro lórí ọba èmi ni mo yọ ọ̀gẹ̀dẹ̀ tí mo rí ohun tó ju ọ̀gẹ̀dẹ̀ rí. ọ̀gẹ̀dẹ̀ ń wá dùnú àgbẹ̀ ọ̀fọ̀mọ̀ sì tọrọ ojú rẹ olóko olóko ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan gbà ah, irúgbìn bá wù ó ṣe àgbẹ̀ àgbẹ̀ onírò mú bọ́mọ rẹ̀ bọ́dà mọ́dún wọ́n bá pọ́mọ ọlọ́mọ tán wọ́n á fi tọ́jú ọmọ tiwọn àgbẹ̀ bẹ́ńgọ́ kàtọ́ tù pòpó dànù. Ah, ààrẹ. Ah. ẹ gbà mí ẹ bá mi táyé ṣe. olúwa mi. ẹ mọ jòjú ó tì mí. olúwa mi ẹ máa rí ilé ẹ máa lọ dira ogun èmi náà ń kó àwọn ẹ̀ṣọ́ bọ̀ wá sílùú ọ̀yọ́ ọba ní ọ̀rọ̀ yẹn lọ́tẹ̀ bó sì wọ̀ dàràwó bóun ṣàgó ń kòso bọ́wọ́ bàbá bá ti ọba ní ọ̀rọ̀ yẹn lọ́tẹ̀ káka nfòdì ògbórí gáàfà láàfin ẹ máa rí ilé. ẹ gbà mí ẹ mọ jòjú ó tì mí ẹ ṣàánú mi ṣàmùdà.

níbo ló ti wá àtàlọ́ gbòòrò ṣe wá àtàlọ́ ràn wá. ẹnìkan ọ̀rẹ́ mi wá akíkanmi lèmi jẹ́ oṣọ̀nì ọba ní bàbá mi ikú àgbọ̀n yín ló gbé mi dé yìí mọ́ ni èé ṣe ọ́ ọ̀pẹ́ tú tọ̀ jẹ́ tú ọ̀jẹ̀ ìkànnì ọ́ ìkànnì wá àgbẹ̀sán ni kí ló dé tọ́ pàgbọ̀n yín olólùfẹ́ mi ìkànnì ọ́

ẹ̀jẹ̀ lè tọmọtọmọ. lóògùn ọ̀fẹ́ o. ẹ̀kú ní yìí o ẹ máa bọ ní o ẹ máa rárá o. kí ilẹ̀ wa bàbá. kí ilẹ̀ ẹ̀rá o. kí náà ni. ẹ lẹ. ẹ sí hmm. bàbá ní akínyìn o wọ́n ní ewu ti ná yìí ẹ̀sìnkú àná àná tán owó wọ́n ní gan-an ni. nínú ọ̀rọ̀ náà nù. Ah. àwọn náà wọ́n wá wá wá ọ̀tẹ̀ wọn díẹ̀ ni. bàbá kára ó lè kájíǹde ẹ̀wọ̀n nẹ́gbà tó ń wọ́n ti wọ̀ ẹ̀. yanjú lè rí. bàbá wọn ní ká kiri wọn lájíǹde àrọ wọn nílé ọba tó wọn nílé tó dó wọn wọn ní gbogbo wọn ní làwọn àtọ̀yọ́ alẹ́ àtọ̀yọ́ oko bàbá hmm? àwọn èèyàn ti mú nǹkan ẹ̀ bọ̀bọ̀ tọ́sán wọn mú ṣe dúkìá dípò tí náà ti do gbogbo hmm. bàbá ẹ dìde kẹ́ ẹ wá lọ wò ah, ah. ká tó gba tí a mú wá gbogbo. ẹ̀yà lé orí dàkún mọ̀ pé mo gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kéegi àwù ẹ̀ǹbì gẹ̀rẹ̀jẹ̀ là bá gbà bàbá yìí ò ní lọ síbi kọ̀ọ̀kan ìwọ ni ó lọ sojú fún wọn. ìyá ayé rí ẹ mọ̀jà torí owó kakọ lọ́ọ̀yọ́ wọlé alápẹ̀yẹ kábíyèsí ìwọ ni ọba àmójútó kọ́ ọba ń yọjú sí wọn kọ́ ọba ń dúpẹ́ lọ́wọ́ wọn tó tó dára ọjà kò burú kò burú. ṣé wọn ò rá sí lé pé ọ̀rẹ́ yìí kankan wọn ò mọ̀ ẹrúkú lẹ̀ ń wò wọn hmm. àwọn ọ̀tá àbúlẹ̀ ń wò wọn àwọn ọ̀tá àgá àbàṣọ̀rọ̀ wọn irọ́ ni wọ́n sì pa bàtí ẹ̀ṣogún hmm. sọgbọ̀n àgọ́ òde a ti ṣètò wèrè ẹ tó ìwọ náà lọ lọ lọ gbogbo ohun tí a fún kọ gbogbo ohun tí a gbogbo tí a fún wa. ọ̀nà ara mọ̀ ní oògùn gbàtí fi jẹ́ mo wá délé tán owó wà ń gbọ́ bí gbogbo yọ sí mi dúkìá mi wà ń dìkele ìkele. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ọba ṣígun àṣìgun sílùú Ọ̀yọ́ o ilé gáà ọ̀ṣọ̀run la ṣígun sí o àti ewúrẹ́ ilé gáà àtàgùsàn ilé gáà àtọyún ọnú àtàṣà ẹ̀dí gbogbo ẹ̀ ní kẹ́ ẹ parun ẹ má yìn ìbọn sí ẹnikẹ́ni láàrin ìgboro Ọ̀yọ́ o torí pé àwọn ará Ọ̀yọ́ yòókù ọ̀sẹ̀ ilé gáà nìkan lọ́sẹ̀ ilẹ̀ Yorùbá ò lómìnira Ọ̀yọ́ ò lómìnira. Ọ̀yọ́ sì fẹ́ gba òmìnira kúrò lọ́wọ́ gáà gáà ń bàdú jẹ́ nítorí ẹ ṣe bí ọmọ ogun o ẹ bí ọmọ ogun o ọdọwọ yín o ẹ ṣe bí ọkùnrin o ẹ ṣe bí ọkùnrin o ẹkẹkẹ ò ní ṣe yín o. àṣẹ ló ẹ bá ní sọ̀kò sí. ẹ bá ní sọ̀kò sí fàṣọrun àgbáàdì di òró ohun bó. ẹ bá mi sọ̀kò sí kó rẹ̀ dànù kó rẹ̀ dànù kó rẹ̀ dànù ẹ bá mi sọ̀kò sí. fàṣọrun àgbáàdì di òró ohun bó. ẹ bá mi sọ̀kò sí kó rẹ̀ dànù kó rẹ̀ dànù kó rẹ̀ dànù ẹ bá mi sọ̀kò sí. fàṣọrun àgbáàdì di òró ohun bó. ẹ bá mi sọ̀kò sí kó dànù. ẹ máa gbọ́ nǹkan ọ̀rẹ́ àbí ìpè ọgbógun ọ̀dọ́ ọ̀yọ́ yìí ó ẹ máa gbọ́ ní àfòkè àfigbó àfòkè. ẹ má lọ jí ẹ má lọ jí. àbádà nǹkan ti dé ogún ti wọ̀ lọ́yọ̀ọ́ ogun ti wọ ní ọyọ ìdìde ńlẹ bẹẹbi ọyọ ìdìde alápinye alápinye ìwé bọ́ọ̀bì kan ilé ní pàtàkó jókòó dè mí èmi ọkùnrin náà n ò ní jọ bìkan pẹ́. ẹbí bàbá alẹ ẹ máa lọ ń tẹ ẹ máa lọ ń tẹ àbí àbí ẹ bá ẹ ká gbọ́dọ̀ àjàlá ta ń nà kí làá ṣe bàbá. ẹ máa lọ jíra. ọlọ́jà mi yóò. èèyàn yìí ni kẹ́ẹ̀jẹ́kẹ́ mi wá gùn bẹ́ẹ̀rẹ̀ mi àti gbági ńkọ́. bẹ́ẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀rẹ̀ mi ò bé. ẹ àwọn ni wọ́n lọ kojú ogun níbodè Kòso. ẹ babaláwo ẹ já wá bẹ́ẹ̀rẹ̀ mi lọ. ẹ òòrí báwọn Yorùbá ti ṣe nù ojú olóore ni wọ́n fi gúngi a sì ní gbà fún wọn babaláwo òòrí báwọn àárọ̀ yóò dá. èyí ti jẹ́ igi mú ẹ lọ́jẹ̀ ṣé ìwọ ò rí náà ìjọba kí wọ́n gbé ogun wọ̀lú bọ́sọ̀rún gáà lọ gbọmọ tálákà lọ́wọ́ ọ̀yà hmm. gáà lọ sọ̀dún ọ̀yọ́ bíbí à ń bọ̀wọ̀ fún ṣé tí wọ́n ti fi sọ́kùn ni. Hmm, hmm, ọ̀tẹ̀ ọ̀yọ́ lọ rí wọn o ọ̀tẹ̀ ọ̀yọ́. ọmọ yorùbá àjàlá ta ń gbà ẹ̀yin náà kọ́ ọ̀hún ẹ̀yin nù ẹ̀yin lé ṣe èkùrọ́ tó kọ́ náà tẹ̀jọ́ ẹ̀yin náà pàgbà yẹn fi kú. ẹ jáde lọ. ọlọ́jẹ́ mi yóò wò. àgbà yìí kàn yín ajú lọ. bàbá wa ọ̀sọ̀rún ti gbó tayọ kápẹ́ ó ogun. ẹ má wọ̀ lú ọ̀yọ́ lọ́jà ẹ gbìyànjú kí lè dá ọmọ ẹ pé ayé sí gbogbo tó wọlé a gbọ́ pé abẹ́rẹ́ nùnú lè dá o ọ̀nà yóò tán ọ̀nà yóò tán òbé gbági káàtà ṣé kò wá sí ẹnìkankan lè dààmú ni ẹ̀yẹ ní òdòdó ẹ̀ ti níwọ̀n. ẹsẹ̀ yìí ń dòkòkò débi pa. Hmm. òbí ọlọ́yọ̀ ọ̀tán ọlọ́yọ̀ ọ̀tán òbí gbẹ́gi ọlọ́jà mi yóò gùn o bàbá kò sí kankan tó sínú wọn igbe yín tí mo gbọ́ náà mo fi bọ̀. èmi ń kígbe ajá ní rẹ tó fi ń bá mi sọ pé mi ń kígbe lọ́ọ́ fi ẹgbẹ́ kòkò àgbo mi wá. tẹ̀sí ìṣòro kò ní kébi bá. Òde bàbá. Ìkòkò àgbọ̀dọ̀ gbẹ́ ni. Ìkòkò lẹ́pẹ́ bá. Àgbọ̀dọ̀ kò ní ọ̀pá wọ̀ kínní. Ebi odó odó ìyá odó ìyá odó mórí ògbé wá. Wá gba gbé kòkò kalẹ̀ kó o gbọ́dọ̀ lọ. Tẹ̀sí ìṣòro kò ní mọ̀ níbi bá. Ó mọ̀ jáde jù lọ ó Baba, bàbá. odó èyí ló odó ló tún gbé wá ni. odó lẹ pé ìkòkòrè ọjà dojú ẹ̀dí dojú ẹ̀dí ẹ máa máa gbé ìlọ báyìí lọ. ó pé òun bá méjì yàn àwọn ọkọ ní ọ̀pá wọ́ọ́kì nìyí tó ń bá méjì yàn. àrímàsí pẹ̀lẹ́yìn igi méjì wọn ìfojúkojú àìrẹ́ ni tó jáwé àdìsọ́nà. àṣẹ náà fi jókòó àṣẹ òròlòrùn fi wọ̀ èyí ẹ̀rí ayé bá wí ilẹ̀ gọ̀ọ̀rùn gbà. Hmm? Ah! àṣubúlẹ́mú ṣe gbé ah! ilẹ̀ ilẹ̀ ìwọ̀ ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ kó sọ̀nà ah! ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ kó sọ̀nà ilẹ̀. bí bá padà lẹ́yìn ilẹ̀ ìwọ̀ babaláwo. kan náà yẹ là là fún mi lónìí wá fẹ́ mi lójú arí na. ìwọ́rẹ̀ kákàfọ̀ gbà mí gbà mí n ò lóòsà méjì tí wọ́n sì láàfin àforí ọba gbà mí kákàfọ̀ gbà mí tọ́ba làṣẹ gbà mí ọkọ mo gbà mí. Ah, Sàámù ibi tí òpin gbédé sí ọ rèé ilẹ̀ yóò gbé àwọn ọmọ rẹ̀. ìṣẹ̀rú fáláàfin ẹ má jẹ́ kókó fa kú ìyà díẹ̀ díẹ̀ ló yẹ ká ikú díẹ̀ díẹ̀ ló yẹ ké ẹ jẹ́ kí wọ́n máa rẹ́gá já ní gàǹgà láàyè ah. kó ló bá jẹ́ bí ẹ̀san fún ibi tó ti ṣe gbogbo. tọ́yá làbí ààrẹ ekiri kanran èèyàn ó wàá tóru ti gá àti bàjẹ́ lọ́dọ̀ òru wa. kábíyèsí. ọ̀dà náà mo fàṣẹ sí i kí wọ́n máa rẹ́gá àdíjàǹjá kó lè jẹ́ ẹ sọ fún gbogbo ibi tó ti ṣe gbogbo lẹ. olúwa mi iṣẹ́ ajagunfọba tán ọyá mi ń padà rí jàbàtà oyin ṣetán yẹn rí kókó ogi ajagunfọba kan kì í takú sórí ipò bá a kán lù láàtẹ bí ṣe bá tún kù ẹ máa ránṣẹ́ sí wa. o ṣe ọyálàbí ààrẹ akọni lójú ogun gbogbo kákàǹfò tó bá rí bí ọyálàbí ààrẹ ẹ̀yẹ náà ní ayé wọn. gbogbo kákàǹfò tó bá ń robi sílẹ̀ yorùbá ibi dandan náà ni kọ́ mọ gbẹ̀yìn ayé wọn o ṣe ọyá làbí ààrẹ ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin òṣìkà bẹ́ẹ̀ bá láyà ẹ̀ ṣìkà bẹ́ẹ̀ bá rí kú gá ẹ̀ ṣòótọ́ ilẹ̀ yorùbá gbogbo rẹ̀ tó bá ń robi sílẹ̀ yorùbá ibi dandan náà ni kọ́ mọ gbẹ̀yìn ayé wọn. láyé olúgbọ́n mo gbé ború. ẹ ò máa dìgbé lórí láyà rẹ̀ sá lókè bóun mẹ́fà ẹ ò máa dìgbé lórí láyà tó dáa.